káwa gbádà sórí ètò yẹn tó wá AFCON special edition lórísun tẹlifíṣàn tá a gbé kalẹ̀ ó fún ìgbàládùn gbogbo àyín náà ti di bó ṣe rí bó ṣe ṣẹlẹ̀ láàrin gbogbo wọn ìyẹn ti quarter final odò ní Madagascar Tunisia ó ṣe kíní yẹn fún wọn báwa náà ìyẹn orílẹ̀-èdè Nàìjíríà bá ṣe kíní yẹn fún ikọ̀ South Africa ẹ wo gbogbo ẹ gbogbo ẹ náà ṣá ó ti wá di pé ó ti ṣe kíni gbogbo ẹ náà láìpẹ́ láì jìnnà yóò padà tẹnugbèpo àwọn àmọ́ orílẹ̀-èdè ìyẹn tó gbé kíni tó gbé fẹ̀yẹ dáadáa àmọ́ bọ̀dá ìyẹn ní ọ̀bálógún bọ̀dá ti bọ́ta oníṣẹ́ wo ìyẹn bọ́ọ̀lù èyí tí mo gbá sínú àwọn yẹn dáadáa ó ní à òun mọ̀ fi sọrí ọmọ òun dáadáa ó porúkọ ọmọ òun ní Oscar ó ní ọmọ yìí òun ní jẹ́ kí òun fi sórí ẹ̀ dáadáa ó ní àti gbogbo àwọn ọmọ ilẹ̀ bí òun di pátápátá ó ní látà ee ó ní kíni ó ní torí pé wà ojoojúmọ́ ló máa ń gbàdúrà fún un ló máa ń bá òun sọ̀rọ̀ ló máa ń ní à ó yí òun bá lè ṣe òun sì ṣe kíni òun sì ṣe dáadáa ó ní òun ṣe sí Egypt asọ́gbùgbọ̀ ọmọlẹ́ Nàìjíríà pèsè ẹ̀rí tá a bá tẹ̀ lédè sẹ́mi fáìnà à ẹ mọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o ó ń ṣerí lọ́kàn wa bá ṣe ń lọ ẹ sẹ́mi fáìnà náà ló ń bẹ lọ́kàn wa ó wá di pé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà sá ẹ orílẹ̀-èdè Nàìjíríà gbàtà dídé sẹ́mi fáìnà gẹ́gẹ́ tí wọ́n náà ti padà bọ́ta ó ní ẹ̀wò ẹ mọ̀ wọ́ọ̀rì ẹlẹ́ lè fọkàn yín balẹ̀ sẹ́rí ife ẹ̀yẹ yìí á gbé wálé fún yín látàrí pé bó ti jẹ́ pé semi final ọkàn wa wà tẹ́lẹ̀ ọkàn wa ti yí kúrò semi final báyìí a fẹ́ lọ gba ife ẹ̀yẹ yìí dáadáa ni ó ti wá di gbogbo wọn ti sọ̀rọ̀ ìpè orílẹ̀ nàìjẹ́ ẹjọ́ ẹ sá gba ife ẹ̀yẹ ìwà fún wa bẹ́ẹ̀ bá ti gbà á ah, inú wo dùn àyẹ̀wò sì kún o àmọ́ gbogbo ẹ gbogbo ẹ náà o ó ti wá di pé àwò ah, àwọn náà ti gini àwọn náà ti ń ta wọ́n ti ń tẹ̀sán mọ́ ìpè à ah, ẹ wo á gba ife ẹ̀yẹ wa dáa ó dẹ̀ jẹ́ sáré jáyín tán ìyẹn sókè lọ́hùn kí sáré lọ ìyẹn kò ṣẹ́ ń lè agbábọ́ọ̀lù ní ipò Arsenal ìyẹn lọ́wọ́ lẹ́yìn o tó jẹ́ pé balógun ni dáadáa ìyẹn bọ̀dá kò ṣẹ́lẹ̀ bọ̀dá ti ní èmi ní tẹ̀lé yín ìyìn lè tẹ̀lé yín rárá ìyìn lọ ìyìn lọ ìyìn lọ ìyìn lọ bó ìyẹn United States láti lọ fún precision ó ṣe ṣe o bọ̀dá sọ pé ẹ wo ṣe ẹ rówó tẹ jẹ mí nǹkan owó tó wà ẹ ń fi lówó ń padà owó tájọ ṣe tájọ ṣe ẹyẹ tájọ tọwọ́ bòwe nígbà tẹ fẹ́ tàbí tó yẹ pé owó rọ̀gùrọ̀gùn ìyẹn sì máa gbà ìyẹn láàrin ọ̀sẹ̀ ìyẹn ninety thousand euro ẹ wò mo fún yín padà yìí ìfowó mọ́ ní tiẹ̀ èwo lórúkú tí mo ti jẹ yín ń dà padà fún yín látàdí pé ẹ wò mo mo jẹ̀ fẹ́ kúrò èmi o ń lọ sí orílẹ̀-èdè ti League One ó ní Lyon òun ló ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ sá ìyẹn kò ṣẹ́lẹ̀ bó ti ó ti ní ẹ̀wọ̀ ẹ fi mí lẹ̀ ní ipò Arsenal ẹ jẹ́ mọ́ lọ ìlọmọ́ dáadé ìkúrò ìlọ ìlọ ìfẹ́fà ń gbá bọ́ọ̀lù mọ́ ìyẹn ní ọ̀dọ̀ ìyẹn ti Arsenal àwọn o ẹ ń lọ ìyẹn sí kọ́ PSG àti Barcelona kí ló ń ṣẹlẹ̀ lára àwọn méjèèjì ó ti ṣẹlẹ̀ pé ó ti wá di pé àwọn méjèèjì Barcelona ti bọ́ta ó ní PSG ẹ̀ẹ́dẹ̀ fún wa lọ́mọ nema yìí alánílò rẹ̀ ó ti pẹ́ ta ti ń sọ anílò ọmọ ẹ̀ ó tún á pé àwọn méjèèjì ṣáà ti sọ Barcelona ti ní gbéṣẹ́ rí á hundred million euro hundred million yẹn á tí ò lé lórí á wàá fi ẹyẹn Samuel Umtiti á náà lé lórí àwọn agbábọ́ọ̀lù méjì dáadáa tó ṣe kòǹgbàkòǹgbà ìyẹn ní ikọ̀ Barcelona lákòókò ikọ̀ PSG á fowó lé lórí PSG kàn wọ́n gbé ọ́fíìsì wọ́n ní ẹ ah, wo ẹ lọ lè jókòó tẹ́ ẹ bá lówó gidi ẹ lọ lè jókòó tẹ́ ẹ bá lówó gidi ẹ̀hẹ́ ẹ mọ̀ bá a sọ̀rọ̀ àmọ́ gbogbo ẹ̀ gbogbo ó ṣeéṣe o kí di junior kó lọ sí ikọ̀ ìyẹn ti Barcelona Barcelona náà tún padà sọ pé wọ́n ti bọ́ta wọ́n ní iṣẹ́ lọ́dọ̀ Anthony Griezmann yìí àní fojú ẹ̀ léde o àní ní kó tiẹ̀ jó ìyẹn kó máa gbá bọ́ọ̀lù kiri kó máa kó máa ṣe kíni kó máa ṣe fashion parade níwájú àwọn fans wọ́n ní àní ṣe bẹ́ẹ̀ látàrí pé a ṣe àwọn àtúnṣe kan ìyẹn ní Barcelona lórí ọ̀dàn ìyẹn lórí pápá wọn wọn làwọn fẹ́ ṣe àwọn àtúnṣe kan dáadáa tó yẹ pé ní fún ìyẹn Griezmann láǹfààní láti ṣe kíni láti gbá bọ́ọ̀lù láti fi orí ara rẹ̀ láti fi ojú ara ẹ̀ hàn ìyẹn fún àwọn fáǹsì wípé àwọn ò ní ṣe bẹ́ẹ̀ pàápàá wọn ni ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn ọmọ Barcelona inú oyún odò látàrí Griezmann bóyá kọ́ wọn wọn ni tó bá ṣáà ti gbà pẹ̀lú wa nígbà tá a bá ṣíde ìyẹn ìdíje èyí tó máa bẹ̀rẹ̀ ní August gangan ó ní gbà gangan láwa fi ìyẹn ti Griezmann tá a ẹ̀ léda gbogbo ẹ̀ gbogbo ẹ̀ sá Anthony Griezmann ó ṣe kí ni ó ti darapọ̀ pẹ̀lú ikọ̀ Barcelona dáadáa ó dẹ̀ jẹ́ jáyín tán ó ẹ wọ ẹjẹ́ sọ fún yín náà ó ìpè Arsenal àwọn náà ṣe ṣe kí ni wọ́n wọn náà jà pàṣípàrọ̀ Madrid yìí ó ní Malcolm ní orúkọ rẹ̀ ń jẹ́ o àmọ́ ìgbẹ́ Everton wọ́n ti ń lé ọmọ yìí dáadáa àmọ́ Arsenal ní ẹ wo owó burúkú ń bẹ́ńlẹ̀ thirty one million euro ó ń bẹ́ńlẹ̀ táì ṣe kíni táì gbọmọ yìí dáadáa ó dẹ̀ jẹ́ ń jẹ́ kí ẹ mọ̀ wípé ní ti tennis bọ̀dá Rafael Nadal àti Roger Roger Roger Federer àti Rafael Nadal àwọn méjèèjì wọn kojú ara wọn ìyẹn ní ti Wimbledon tó ń lọ lọ́wọ́ èyí tó jẹ́ pé ẹgbẹ́ láì jìnnà sí semi final ni àwọn méjèèjì wọn kojú ara wọn sẹ́ẹ̀sì mọ̀ pé àwọn bọ̀dá yìí ọ̀gá ọ̀tá làwọn méjèèjì tó bá ti di ìyẹn ti orí ọ̀dàn ìyẹn ti tennis ó dá o àǹtí fúnra wọn ìyẹn náà àǹtí Serena Williams wọ́n ti nà sí o wọ́n ti nà strikova ìyẹn tó yẹ pé wọ́n ti wá ṣe kí ni wọ́n takọ́sọ́ ìyẹn sí final àti wimbledon dáadáa ẹ jẹ́ àwò bó ṣe máa ṣẹlẹ̀ náà láàrin àwọn méjèèjì ta ni ó gbà láàrin nadal àti federer náà ẹ jẹ́ àwò láàrin àwọn méjèèjì torí gbé àwọn méjèèjì o ee eh, orogún bẹ láàrin àwọn méjèèjì ó dáa kó tó di pé mo kúrò lórí ètò àwọn tó ṣe prediction náà ìyẹn ti láàrin orílẹ̀-èdè nàìjíríà àti ikọ̀ ti ìyẹn ti south africa ẹ jẹ́ sáré koríko wọn síta torí àkókò wa ẹ jẹ́ gàbọ̀ ẹ̀ àwọn tó yẹ pé wọ́n máa jẹ ẹ̀bù wa ẹ Káyọ̀dé sọ fún yín pé ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ẹ̀ pàápàá àwọn bíi méjì mẹ́ta kan tó jẹ́ pé wọ́n ṣe dáadáa àmọ́ ẹ̀ mọ̀ pé lórí ètò yìí a máa ń ní alúní àwọn òfin àti nǹkan tó jẹ́ pé ẹni tí àtẹ̀jí ẹ̀ bá kọ́kọ́ wọlé báyìí tó jẹ́ pé òun ló gbà òun náà láti kìnnìkan láti gbẹ̀bùn wà fún dáadáa àmọ́ ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé ẹ̀ ń tàtẹ̀jíṣẹ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èyí tí ò sí lójú amóhùnmáwòrán ànígbà ànígbélé ànígbélé àti sọ pé irú nọ́mbà yẹn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lójú amóhùnmáwòrán yẹn ni kẹ́ tẹ̀ prediction yìí sí tẹ́ bá sì ti tẹ̀ síbẹ̀ ẹ rí i pé ẹ nígbà tẹ bá ti tẹ bá ti gbà á lè darúkọ yín bíbáyìí àmọ́ ẹ jẹ́ ń sáré ṣe báyìí lọ́rọ̀ tèmi ṣéun adéjọbí láti ọ̀ṣun ṣéun adéjọbí láti ọ̀ṣun àwọn ní pé orílẹ̀-èdè nàìjíríà yóò na ikọ̀ south africa ní two zero àìwẹ̀ ah, ah, àìsùnmọ̀ dáadáa ó dá o bákan náà ọrẹ olúwa ọrẹ olúwa dámiláre láti ọ̀rẹ́ láti ọ̀rẹ́ àwọn ní méjì méjì làwọn àti orílẹ̀-èdè south africa máa gbá ẹ̀yìn náà ẹ̀sùnmọ̀ ó dá o ẹni azan abib adéṣọlá azan abib adéṣọlá àwọn ní àtẹ̀jíṣẹ́ wọn kọ́kọ́ wọlé àwọn ní two one ní orílẹ̀-èdè nàìjíríà south africa bákan o jude Akinloye, láti láti Ilasamaja, wọ́n ní wọ́n ní ẹyọ kan sí òdo ìyẹn ni orílẹ̀ nàìjíríà máa na ikọ̀ south africa bákan náà abdulwasil bọ̀dá aminu abdulwasil láti katangura ìyẹn ní niger state àwọn náà ní two one ní orílẹ̀ èdè nàìjíríà máa na ikọ̀ south africa àmọ́ bọ̀dá mm, àtẹ̀jíṣẹ́ yún ibi ó gbà wọlé nígbà tí àtẹ̀jíṣẹ́ gba orí fẹ́ǹsì wọlé ni <laughs> ó ti yé yín báwọn àmọ́ àrífún yín àrífún yín ó sì yé yín àmọ́ ẹ tàjíṣẹ́ wọlé ẹ sì gbá o àmọ́ ẹni tẹ́ àtẹ̀jíṣẹ́ kọ́kọ́ wọlé òun náà ni Hasan Habib Ajíṣọlá bákan náà Tóyọ̀sé láti abúlé Ẹ̀gbá òun náà ní ayò mẹ́ta ìyẹn sí ẹyẹ kan ní orílẹ̀-èdè Nàìjíríà ló máa na ikọ̀ South Africa bákan náà Iroko láti Badagry ó ní pé méjì méjì lọ́mọ government àwọn náà ti àṣẹ wọlé ṣùgbọ́n àlè ká ọmọ alákòókò ìtọ́jú àkókò wa tí ò sí mọ́ àmọ́ ìjà ṣe báyìí o ẹ̀yin náà láǹfààní láti ẹni tó gbọ́ ẹ̀bùn wa mú kí n pé ẹ oríire ìyẹn Hasan Habib Adesola a máa pè yín láti Orísun tẹlifíṣàn bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ó ti wà ńlẹ̀ á pè yín bẹ́ẹ̀ ṣe gba ẹ̀bùn yín ẹ̀bùn ńlá ni o tẹ́ pé ẹ̀wò ẹ̀nu yín gan ó dùn ayọ̀ lórí àwọn ibi tí ẹ̀ẹ́dì àtẹ̀jíṣẹ́ tó máa ṣẹlẹ̀ ìyẹn láàrin orílẹ̀-èdè nàìjíríà àti algeria kílẹ̀ rí kó máa ṣẹlẹ̀ láàrin nàìjíríà àti algeria ìlú máa ṣẹlẹ̀ láàrin àwọn méjì gbàtọ́ kọjú ara wọn ìyẹn ní ọjọ́ sunday èyí tí ó ń bọ̀ ẹ̀ ní ìyẹn ti ìpele semi final ẹni tó bá gba ẹ̀bùn wa náà ẹ̀bùn lọ́ọ̀kan òjọ̀kan yóò máa ẹ̀yin náà ẹ̀ máa rí àǹfààní láti gba ẹ̀bùn wa ẹ̀ lè tẹ àtẹ̀jíṣẹ́ yín sí inú e, ìwé àmì ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èyí tí ẹni tí àtẹ̀jíṣẹ́ bá kọ́kọ́ wọlé ẹ má pe o àtẹ̀jíṣẹ́ nìkan ni ẹni tí àtẹ̀jíṣẹ́ bá kọ́kọ́ wọlé òun náà tó sì gbà òun náà ni á fún ní ẹ̀bùn wa. all right now ẹja ṣé báyìí ẹ wò ó ẹ má gbàgbé lórílẹ̀‐èdè South Africa ẹ wọ́n ti bọ́ta wọn ní àkò ní sí wàhálà kò sí ṣòro fún gbogbo àwọn ọmọ orílẹ̀‐èdè South Africa àwọn orílẹ̀ Nàìjíríà tó wà ní South Africa tó rọ́pọ̀lọpọ̀ ti bọ́ta gbé à wọ́n ní wọ́n jà wọ́n nà wọ́n ẹ má jò já ẹ má jò sí jà ẹ Nigeria President Union ìyẹn ní orílẹ̀‐èdè South Africa lọ́wọ́ sọ pé kò ní sí wàhálà kò ní sí ìta láàrin orílẹ̀-èdè nàìjíríà àti south africa ìyẹn lókè lọ́hùn ẹ̀yin ọmọ south africa ọ̀rẹ́ nàìjíríà ni wọ́n ṣe o ọ̀dà o nígbà táwa náà tá máa kojú tá máa bọ́ sí orí pápá ìyẹn pẹ̀lú orílẹ̀-èdè algeria ẹ̀yin mọ̀jọ́ sógun amọ̀jọ́ sọ́tẹ̀ ká jẹ ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọlọ́run ọba tó mú àgbẹ̀rẹ̀ torí tó tún máa parẹ́ láyọ̀ àtàláfíà náà wò táwa kádùpẹ́ lọ́wọ́ gbọ́n yín tí ẹ ti àwọn olólùfẹ́ wa pátápátá èyí tẹ̀ ń darapọ̀ láti bá wo ètò yìí dáadáa láti gba tí AFCON ti bẹ̀rẹ̀ àdúpẹ́ lọ́wọ́ yín dáadáa fún wa ìyẹn tàwọn tó ń ṣiṣẹ́ ìyẹn ní ilé Orísun tẹlifíṣàn wípé Emmanuel ń wá ń ṣe kí ni nọ́mbà wá ń yára dá àti FM onímọ̀gbọ̀n lẹ́fẹ̀ẹ́ FM FM Fẹ́mi thank you my brother. àti fẹ́ thank you my bubos Libi ẹ ṣeun gan dáadáa o ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ à ẹ mọ̀ jẹun gbàgbé bọ̀dá o ẹgbẹ́ngà àmúdá àti àmúgbá lẹ́gbẹ̀ẹ́ wọn àwọn tẹ bá ń gbóhùn wa fèrè títí àwọn náà ló ń jẹ́ kí ẹ máa gbóhùn wa dáadáa ok ọkọ pàtàkì lọ gbogbo yín dáadáa kí yín pé akọ̀ndùn kò ní mú yín lọ́wọ́ ọkọ̀ wa àdàbà kò ní ṣàyín sílẹ̀ àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá lórí ètò Orísun ìyẹn tẹlifíṣàn bíi akéye dáadáa ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ ó dá òde mozambique sẹ́ńtà lórúkọ tèmi ọlámilẹ́kan dáramọ́lá hod títí ọjọ́ ajé ìyẹn monday tá a tún máa pàdé ẹ máa ṣe dáadáa ẹ má jà ìyẹn lórí pápá bàbá.